hello everyone and welcome back again to my youtube channel if you are new to this channel please subscribe and if you are returning subscriber thank you and god bless you how are you all doing today hope someone are dey okay so we still dey the palace matter my people oh now the gist wey we dey here on top internet right now Now i say my brain come on a domot okay so allegedly we do already hear on top internet say kabiyesi don't they invest in olori naomi <laughs> My country people, we had this alleged information few days after Queen Naomi uh, signed her brand ambassadorship something something. So remember the video that went viral uh, where the uh, uh, DRS uh, Olori Naomi was seen with top celebrities uh, where they opened um, a luxury perfume brand like that and she was one of the uh, ambassador I'll be waiting yes of that um, of that brand okay so hmm Right now on top internet, so uh, another alleged information pop up concerning it that Kabiyesi was like, oh, let me invest in my wife, okay? Let me support her in all that she do. In fact, he, he wanted to surprise Olori Naomi. Though all these things are ways where, uh, in which he's using to tell Olori Naomi Shilekola that he is really, really sorry for all the you know now all everything wey you do already do to Olori Naomi so uh, this is <laughs> will I call it a makeup investment or something like that I don't even know how I'm going to put it okay but through all these things wey Kabiyesi dey do like this you go know say Kabiyesi is truly sorry for all he uh, he had done to Olori Naomi and that is why he's trying to right his wrongs he's trying to uh, uh, make everything right again so right now on top internet we heard that Kabiyesi gave Olori Naomi millions, no, millions of uh, naira for her to um, build up her business okay so kabiyesi was like i know why you were in the palace of ile kingdom i hardly notice your efforts i hardly notice everything concerning you uh, but right now that you've left i want to make it right to you i was sorry i'm sorry and i will still be sorry uh, for what everything wey wey he do already do to olori naomi okay for not believing in her because for him to hmm, to do what he did allegedly for him to be relaxed while Queen Naomi left or for him to go ahead uh, uh, to marry six wives in quick succession means he was like uh, uh, will I say he, he, he didn't believe in Olori Naomi? He was like, what does she have to offer? This, that, that, that, that, this. So, but right now, He has seen that Olori Naomi remains the best, okay, and he has thought it wise that it will be best if he starts investing in Olori Naomi. According to him, allegedly, that he doesn't want his son to suffer, that the son of a first-class monarch will never suffer, okay? And who told him that Olori Naomi is suffering? Olori Naomi can cater for his son, oh, for her son, oh, yes, so oh. so Olori Naomi is equal to the task. So right now on top internet, Kabi Esido already give Queen Naomi millions of naira. Uh, uh, he granted it to Olori Naomi that she should use it and invest in her business. She should use it and build her business. Okay, that her business supposed to have brand uh, branches uh, here and there. That is not supposed to be only one place so that's it so people were like ah this one kabiyesi is just doing all these things for olori naomi hope he's not going to use it against naomi so in a way that after if queen naomi now say that he's she's not going back to the palace kabiyesi will be like after everything wey ado already do to do for you okay refund me or this that that so so many people still have that in mind that kabiyesi might wake up one morning and tell olori naomi to refund everything wey he do already give to her okay Some other people were of the opinion that no, Kabiyesi is truly sorry that the reason why he's doing everything wey he dey do is that he's so so so so sorry concerning what he has done in the past and uh, he trying to make it right this time around, okay? So some people reminded Olori Naomi about what um, Akure elders told her because we had alleged information on top this app that uh, the people of Akure they do already tell Olori Naomi say make she no dey collect anything from KBAC let them know if KBAC is going to be serious that maybe because Queen Naomi is so close to KBAC that that will always make KBAC not to be very serious okay so they were like if you stop collecting anything that concerns you from him or stop communicating with him he it will make him uh, uh, be more serious okay so that the only thing wey she go dey collect from uh, kabiyesi is anything wey go concern prince tade nikawo okay So right now, this grant now, millions of naira was involved. This grant now, is Queen Naomi going to accept it or not? Because some people were like, Queen Naomi, remember the advice of the old. Don't collect anything from KBS because KBS is going to use it against you, okay? Some other people were like, Abe, collect something. They shop your money. They, they go your <laughs> they go your go, okay? So, and you know, since we are accurate people told uh, Queen Naomi never to collect anything from KBS, uh, for her to be very... Uh, um, careful where uh, Kabiyesi dey. Uh, Kabiyesi has been using style style to to dey give Olori Naomi something. Uh, if he brings something to the table, he will. Uh, refer the gift to Prince Tadenikawo, he will not say, oh, it's for his son, Prince Tadenikawo. So we don't know about this 20 million uh, uh, Naira, Naira something something grant, okay? So we don't know if he's going to use Tai Tai, if Queen Naomi rejects it, if he's going to use Tai Tai to say, this one is for Prince Tadenikawo. Or anyway, this one where he already they come up with, uh, he doesn't want his son to suffer, he wants his son to be in fullness, okay? So let mama get and uh, let Papa get as well. So that that that was his intention for doing everything where he did do. Maybe he already send say Olori Naomi no go collect or might collect. So he was like using tricks to come in. But anyway, whichever one, oh, no, whichever one, uh he don dey invest in olori naomi something wey he suppose do while queen naomi was in the palace of ileife kingdom dey no do am na now now wey olori naomi left the palace na now now wey she don already balanced on on her own dey want to come and give her money so that those people wey no love olori naomi will be uh, queen naomi is in okabiesi that gave her millions of naira grants. This that that that that this that queen naomi cannot stand on her own so maybe that's what uh, some people will be like right now maybe thinking now those people wey no love olori naomi but they don't know say olori naomi don stand on her own gidigba she no dey shake shake okay so and for her to open up a business it means uh, she don balance well because you cannot open business with one naira na no you no be one naira dey take dey open business na money na im dey take dey open business so for lori naomi to open up her business it means she don already in fact she dey she dey okay yes she dey okay so but still want to invest in her kabiyesi according to him allegedly he want to invest in her But anyway, people are still uh, not getting it funny at all. They were like, this is not what Kabiyesi should be doing at this point in time. That Kabiyesi should just do the needful. That if he wants to invest in Olori Naomi, he should wait so that Olori Naomi can get back to the palace of ile Kingdom. Then he can now start investing in her. But if he's just uh, investing right now, well, Olori Naomi never come into the palace. It means say he no dey serious. That let him use that strength when he take the invest, they can do the needful by sending the six women out of the palace of Ilefe kingdom. Okay? so some people we are happy with it while others we are not happy some people are just uh, at the uh, level they are happy they are not happy they are just like anything where they do anything will be okay they okay by them uh, by uh, for them okay that's it my country people i saw this gist on top internet i say let me carry it and come to you what are your what are your thoughts about it drop it under the comment section i'll see you soon in my next upload bye bye thank you and god bless you